ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀ lẹ́yìn iṣẹ́ ó yẹ ká fara nísinmi òní lọ́jọ́ sátidé ọjọ́ kejì oṣù kọkànlá ọdún two thousand and twenty-four àkàndá ọ̀rọ̀ Awikonko lórúkọ tèmi jẹ́ fáwọn tó ẹ̀sẹ̀ ń rí mi fún ìgbà àkọ́kọ́ Àjàó Àrò ni mi Awikonko lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí gbogbo yín pẹ́ ẹ kú láti monday títí di friday ọlọ́run ọba tó lèrè lórí iṣẹ́ yóò fèrè sí iṣẹ́ gbogbo wa láàárọ̀ yìí n tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ ohun tó bá àyàn lọ́kàn jẹ́ gbogbo mi lójú èèyàn ńgbà ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó láti rí tó túká kì í ṣe bàríà ọ̀pọ̀ àwọn ìyá wa bàbá wa gan ta ni wọ́n ní sùúrù gan wọ́n á máa kọra wọn lẹ̀ ìkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ látàyé àwọn baba ńlá baba ńlá baba ńlá baba wa nínú bíbélì wọ́n kọra wọn lẹ̀ nínú kùránì wọ́n kọra wọn lẹ̀ àìmọye pásítọ̀ ló ti kọyàwó àìmọye obìnrin tó gba ìpè ló ti kọ́kọ́ bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Islam àtẹni tí ò ṣẹ̀sìn kankan gbogbo alamọ̀ wípé gbogbo òwò tí ọba ti pé ni ṣe là á dàgbà ẹ̀nà ńlá fi pé bẹ́gbà ọba dẹ̀yìn lẹ́yìn ẹni bàbá dẹ̀yìn lẹ́yìn ẹgbà kò tí ì pọ̀ jù ntí ọba fún wa nísinmi tí ń kò nira bá ni tí ń fúnni láìbàlẹ̀ ọkàn tí ń fúnni níbànújẹ́ bí èèyàn bá yọ̀ǹda rẹ̀ kò sí ní tó burú mbẹ̀ eléyìí tí máa ń dùn àwa ni pé kéèyàn kàn ṣàdédé máa gbẹ̀mí ọmọlàkejì rẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò tó náà gún nítorí tí òjò ká fi ipò yẹnu ká gbé ipò yẹ̀kẹ́ ká fara wa mọ́ra ká sọ̀rọ̀ òtùnú ká sọ̀rọ̀ dídùn síra wa ọ̀rọ̀ nípa ọmọbìnrin ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n Comfort Ọlájùmọ̀kẹ́ Ọlálérè Tinubu tó gún ọkọ rẹ̀ Olúṣẹ́gun Tinubu ọmọ ọdún mọ́kàndínlógójì tó gún lọ́bẹ pa òun náà ni mo fẹ́ ká gbé àwọn nǹkan kan yẹ̀wò lórí ẹ̀ ìgbà tí mo ríròyìn yẹn àyà mi já because rírí tí mo rá àwọn méjèèjì mo rí i pé ìgbéyàwó wọn fresh àwọn gangan fresh ìgbéyàwó ọdún mẹ́ta tọ́lọ́ndẹ̀ ti fọmọ méjì sáàrin ẹ̀ kéèyàn ó ó dàbí ìgbà téèyàn bá kó sulé ná kéèyàn ọmọ kó náà díẹ̀ ni because ọmọ méjì lásìkò tá a wà yìí ó possible kéèyàn ọmọ lè resẹ̀ tán o kéèyàn ọmọ lè rí bùkátà àwọn gbọ́ tán so ntọ́sẹ̀lẹ̀ gan pàtó kò sẹ́ni tó tì mọ́ ṣùgbọ́n ntíyàwó sọ táwọn ẹ̀gbọ́n ọkọ sọ tábùrú ọkọ sọ ńlá fẹ́ sọ̀rọ̀ lé lórí ìdí tí mo fi sọ pé ntọ́ ṣẹlẹ̀ gan pàtó pàtí ìmọ̀ ni pé àlàyé tíyàwó ṣe mi ọ̀rọ̀ pọ̀ yẹ kó tó ń téèyàn ó gún ọkọ èèyàn lọ́bẹ̀ lọ́rùn sí tàbí lẹ́yìn sí tí ó wàá gbẹ̀mí ẹ̀ kó ìrò pọ̀ yẹ kó tó ń téèyàn ọmọ yọ̀bẹ sí yàn sí kí ló ṣẹlẹ̀ gangan kí là ń lé kí là ń dù kí là ń wá gan kí ni ń jó alọ́wọ́ tá a fi jólẹ̀ kí ni ń dà wá láàmú lọ́kàn kí ló dé tá a ṣe nǹkan tá a ṣe mọ̀ tán tá a pè mọ̀ ṣe wá kí ló dé tá a ṣe nǹkan tán tá a sọ pé ṣù ní gbogbo ẹ̀ I don't just understand ilé ayé tá a wà yìí náà ayé tá a mú nǹkan kan wá tá a ní mú nǹkan kan kúrò ń bẹ̀ ayé tó jẹ́ pé ẹni tó lówó ń sunkún ẹnu ẹni tí ò lówó ń pariwo ètè ayé tí kálukú ń lọ jẹ́ẹ́jẹ́ẹ́ níbi tí yorùbá ti pé alágẹmọ tí ń rìn jẹ́ẹ́jẹ́ ikú ń pa á ń bọ̀sibọ́sì ọ̀pọ̀lọ́ tí ń fò tí ń jẹrẹ ìmọ́lẹ̀ gbà gbà gbà lílé tó túmọ̀ sí pé irrespective tó wù kó lè ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí nínú ìdílé láàrin ọkọ àtìyàwó ẹ má gbàgbé o mọ́tò mi dialogue supposed to be the key ẹ já máa fààyè gba dialogue láàrin wa orílẹ̀-èdè yìí nìkan kọ́ la ti ní ìdí dialogue láti jọ mú bá a ṣe jọ fẹ́ gbé papọ̀ nínú ìdílé wa a ní ìdí dialogue láàrin ọkọ àtìyàwó a ní ìdí dialogue láàrin òbí àtàwọn ọmọ a ní ìdí dialogue tí nǹkan bá lọ déédéé láàrin òbí àtọmọ a ní ìdí dialogue tí nǹkan bá lọ déédéé a ní ìdí dialogue we call children àtìyá wọn ìwọ ni president ìyá wọn ni speaker of the house àwọn ọmọlọmọ lè gbìmọ̀ ntí ò tọ́ tí ò gun àbí ntí ò tọ́ tí ò smooth ẹ ṣàlàyé ìdí tó fi rí bẹ́ẹ̀ ẹ sọ solution fún wọn wọn ò lè gbà yín with good faith because ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní máa ń fọkàn sí pé bàbá òun lówó lọ́wọ́ ṣùgbọ́n tí bàbá ẹ̀ ò lówó lọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ló jẹ́ pé owó gúrúmì ló fi ń tajà ṣùgbọ́n mo fẹ́ máa jẹ pápánu bí àwọn èèyàn míì tó yà ọ tí yàrá ò bá ti wá fún yọ ọmọ wò níwò pé mọ̀mọ́ ọ̀dẹ̀ ní ta o mọ̀mọ́ ọ̀dẹ̀ lè fóun o gbogbo àwọn nǹkan láti ní ìdí dialogue irú ọmọ bẹ́ẹ̀ tá bá pè jókòó èlé ní ìsìn fifty thousand mọ́gbà iye báyìí ni mo san lọ́sọ̀ọ̀sẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ máa pítí èèyàn yóò pé kì í ṣe ń tọ́ yẹ kéèyàn máa mú jẹ gan òun gan ọmọ rò pé rè lọ́wà lórí ẹ̀gbẹ́ now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí. Tí mọ̀ ń sọ nípa Ọlájùmọ̀kẹ́ Tinubu àti ọkọ rẹ̀ agbègbè Adégbàyí nìbàdàn ni wọ́n ń gbé according to nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin wọn kíyàwó tó tilẹ̀kùn bedroom látago méje àárọ̀ dìgbà tó dé láago méje lálẹ́ because béèyàn bá ṣe mistake èèyàn ò kí ń tilẹ̀kùn bedroom gan-an mélòó nu wa ló ń tilẹ̀kùn bedroom ok báwa nìkan bá kọ́ là gbénu lé àmọ́ tì í n mi ni pé bàbá tilẹ̀kùn tá a bá nílẹ̀kùn nù lé kọ́kọ́rọ́ ẹ̀ máa pé méjì sófà àtọkọ àtìyàwó òde lásìkò kan náà kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ìyàwó kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ọkọ ẹ ń bá tètè dé yọ láǹfààní àti wọlé kì í ṣe pé yọmọdún dẹnìkejì ń ta àwọn tí wọ́n lè lo kọ́kọ́rọ́ kan lẹ́yìn tó jẹ́ pé bóyá bí ọkọ bá ti parí níbi iṣẹ́ tiẹ̀ yóò gbọ́dọ̀ yàwó wá yóò gbé yàwó wọn jọ máa lọ ilé ó ṣe é ṣe kó jẹ́ time kan náà kọ́ ni wọ́n ń close irrespectivity ò kọ́ jẹ́ kó sí ní tó bá ìtọ́kọ́ bá ní kọ́kọ́rọ́ tí ìyàwó ní kọ́kọ́rọ́ tiẹ̀ in case of any emergency. now ìyàwó yìí ti wá tilẹ̀kùn látàgò méje ó wá dé láago méje kó tó wá sílẹ̀kùn bedroom ńbẹ̀ làríyànjiyàn ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé ọkùnrin máa react lọ́pọ̀ ọ̀gbà àwọn tó yẹ kárí àti sí àwọn nǹkan tí ò yẹ kárí àti sí a kì yàtọ̀ eyín àwọn ọkùnrin once tóbìnrin ti ṣerú nǹkan bẹ́ẹ̀ because tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó dẹ̀ sí pé jàǹbẹ́ láàrin wọn ìṣe tí ntọ́kọ́ lè pè yàwó ah, my dear ṣé o gbàgbé tilẹ̀kùn ni àbí báwo ó ti tilẹ̀kùn yàrá o mo dẹ̀ fẹ́ wọlé mo fẹ́ mú nǹkan mi ráàyè wọlé níbi yòówù kíyàwó wà ọ̀pọ̀ tí ó bá pọ́síbù fún láti mú kọ́kọ́rọ́ wálé wá fọ́kọ ẹ̀ yóò ah ọkọ mi mo gbàgbé ibi iṣẹ́ dẹ̀ mo wà mo dẹ̀ bí sì ń bí iṣẹ́ jọ torí ọlọ́yẹ wá gbà tàbí kẹ́ ràn yàn kan wá tàbí màá fi ràn yàn kan wá kò sí ní tó bàdé nínú gbogbo eléyìí o tí problem bá wà ẹjẹ́ á wá ọ̀nà àbáyọ sí i so gẹ́gẹ́ bí ọkùnrin tó wá mọ̀ pé intentionally nìyàwó ẹ tilẹ̀kùn yàrá lọ́dọ̀ mi wà á ti mọ̀ pé èṣù ti ń bọ̀ nìyẹn n tó fèṣù o ò tí ì mọ̀ ó dẹ̀ lè ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó possible because n tí ọ̀jẹ́ kọ̀rọ̀ yìí ó dùn ni pé ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí gangan ti kú ìyàwó tọ́dẹ̀ tó lè tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ó wà lákòóló àwọn ọlọ́pàá a mọ̀ wípé láìpẹ́ àṣírí ọ̀rọ̀ padà hàn síta dáadáa táàfin láǹfààní àti nàyẹ́ so like I said ọkùnrin tó bá jẹ́ ọkùnrin tó ní ẹ̀kọ́ ìbágbépọ̀ tó lóye obìnrin tóbìnrin bá ti ń bínú bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi kan ni mò ń fà á ṣé olórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣé ìyàwó rẹ̀ ọ̀mà so ní suspicious message lórí fóònù ẹ lórí whatsapp ẹ ṣé ìyàwó ẹ ò lásẹ̀ sí fóònù ẹ ó lè ti kẹ́fì nǹkan kọ́ mọ̀ bí ọ́ lè rè kọ́ bó bá ti wá rí bẹ́ẹ̀ o ti mọ̀ pé o ti ṣẹ̀ nìyẹn tó bá jẹ́ pọ̀ kọ́ mọ̀ ni mò ń sọ o ìyàwó rẹ̀ dẹ̀ wá ń react nípa títìlẹ̀kùn lé ó ń protest nìyẹn protesters téèyàn ọba ti lè pẹ̀tù sí wọn lọ́kàn ó bẹ́tà kẹ́ ẹ má jáde sí wọn rárá so with that gẹ́gẹ́ bí ọkọ moment yẹn wàá wà silent bó bá lé ọ jáde kó o nu yàrá gan wàá bọ́ síta. now wọ́n ti argue lórí ọ̀rọ̀ yẹn so ẹjọ́ tí àwòrò ni pé níbi tóun ti ń fọmọ lọ́yàn tóun dùbúlẹ̀ sóun ti ń fọmọ lọ́yàn lórí bẹ́ẹ̀dì ọkọ wọn á fọ̀ ń létí ń bẹ̀ níbi tán ti bẹ̀rẹ̀ sí dìmú nìyẹn àbúrò ọkọ tó wá wà lọ́dọ̀ wọn mo rò pé wọ́n ní ara yẹn ò yá ó wá gba treatment ló fi ló fi sọ́dọ̀ wọn. ó dẹ̀ sùn sí yàrá àlejò ìgbà tó ń gbariwo ó jáde wá bá wọn ó dẹ̀ kó sáàrin wọn ó là wọn sọ́tún ó là wọn sósì ó dẹ̀ nìkan gbàgbé ẹ̀ ó dẹ̀ sọ fẹ́ gbọ́n ẹ̀ wípé kálàáfíà ó lè jọba bọ̀dá ẹ̀yin ẹ̀sùn sí ti rome tó bá jẹ́ pé tẹ bá sùn sí yàrá wàhálà ó tó máa ṣẹlẹ̀ láàrin yẹn ẹ̀sùn sí ti rome ni uh, Olúwaṣẹ́gun ló fi sùn sí sitting room mo rò pé ọ̀rọ̀ yín ọ̀tán nínú ìyàwó mọ̀ pé tínú bá ń bìyàn nígbà míì tẹ́ni tẹ́jọ́ ń jà tó ń sọ̀rọ̀ sí tí ọ̀dá ọ lóhùn inú atúmọ̀ bí ẹlòmíì èmi ni mò ń sọ̀rọ̀ tó ọ̀dá lóhùn èmi ló fi gún lágídí èmi ni kinní kan mo gọ̀ nìyẹn o mo di rédíò nìyẹn o igbá àdógójì rọ̀ wájà lo and behold nbi tó sùn sí lórí àga ní sitting room ńbẹ̀ níyàwó ti lọ mú ọ̀bẹ tó ti gún lọ́bẹ lẹ́yìn ròyìn kan gbé pé ọrùn ló ti gún because èmi ń wo pé bóò ló ṣe gún un lẹ́yìn tó fi tètè kú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o kò síkú tí ọ̀rọ̀ èèyàn lọ́rùn o àwọn èèyàn á yàtọ̀ sádìẹ o ọmọ èèyàn lè gba orí ìka lásán kú ikú èèyàn ló simple jù ntí ajá máa tí ọ̀sẹ̀lẹ̀ sájá tájá ò mọ̀ jẹ́ bó bá ṣẹlẹ̀ sí èèyàn èèyàn lè mọ̀ rúlà o ìka lásán lè pààyàn wọ́n gbé tetanus kan lọ́wọ́ inú ẹ̀ nísìn ìní òjò lè yé so ìbá àgún lẹ́yìn ìbá àgún lọ́rùn ọkọ ń pariwo ẹ gbà mí ńgbà táàbúrò yìí jáde tí wọ́n gbé ọkọ délé ìwòsàn ìlérú ti sangi ó ti gbèkúrú lọ́wọ́ ẹ bọ́ra. ṣé bí èèyàn ṣe yá kú náà rèé ṣé bí ọ̀ràn ṣe yá dé síyàn lọ́rùn náà rèé látàrí àìní sùúrù n tí máa ń yà mí lẹ́nu ni pé lọ́pọ̀ ìgbà tá a bá gbọ́ròyìn iṣẹ́ láabi báyìí a mọ̀ pé kò ẹ kó rí bẹ́ẹ̀ a mọ̀ wá kọ́ṣàn ara wa ṣùgbọ́n àní lè kọ́ṣàn ara wa kó débi pé kó sí wa. Si àṣírírò ẹ̀wà àti fi kọ́gbọ́n o a ti mọ̀ pé ọ̀dà o because àtìyàwó àtọkọ ẹ̀ wọn lè sọ fún mi pé àwọn ò gbọ́rò yìn ọkọ àtìyàwó tó jàre tí ò padà hẹ́ǹdì síbi tó dáa a lè sọ wípé ọkọ tó gbáyàwó ẹ̀ lè ti ṣe ń tọ́ dáa ṣùgbọ́n a tún lè sọ wípé séèyàn náà wà ní póbìnrin ọ̀wá lára àgbà nǹkan sí rárá mọ́ nǹkan síláyé àtijọ́ àwọn bàbá wa náà máa fọwọ́ tọ́yàwó wọn lẹ́ẹ̀kẹ́ nígbà bínú àwọn ìyàwó yìí ò jẹ́ fojú burúkú wò wọ́n wọn ò jẹ́ síjú sókè wò wọ́n lásán ṣùgbọ́n ayé tá a wà yìí ayé wọn ò mi falágbàfọ̀ ni ayé o lè máa sọ̀rọ̀ kí n dákẹ́ o ayé wà á nà mí wà á fọwọ́ kàn mí nígbà tí kinní kan ò ṣe é ayé ẹnìkan ò kí ń ṣerú ẹnìkan bó bá gbá mi létí kan màá gbẹ ẹni mẹ́fà papọ̀ padà ìyàwó nù pẹ̀lú ọkọ o kò wá sí respect nínú ìgbéyàwó mọ́ kò sí àgbàmọ́ra àwọn ọkùnrin ò lágbàmọ́ra àwọn obìnrin ò lágbàmọ́ra ntọ́ yẹ kí ayanjú nù lé wa dẹ̀ ti gbogbo ayé ń bá wa dá sí for how long lágbẹ̀mí ara wa dà ìyàwó tó gbẹ̀mí ọkọ nísìnyí ó ti wà ní state cid ní yàgànkù yóò lò tó jọ́ bíi mélòó kan bẹ̀ tí ì bá ṣe ọgbà ẹ̀wọ̀n ni ó ti parí gbé ìyókù ayé ẹ̀ ọkọ mi ni ọ̀dọ́dọ̀ ìjọba o ìyàwó mi ni kò dọ́dọ̀ ìjọba ọmọ mi ni kò dọ́dọ̀ ìjọba ní tó bá ti la ẹ̀mí lọ ó ti dọ̀rọ̀ ìjọba ìjọba lọ́dẹ̀ ni decision lọ́dọ̀ kò sọ́gbọ́n téèyàn fẹ́ dá sírú ẹ̀ lẹ́yìn ìwádìí wọ́n gbéyàwó lọlé ẹjọ́ so èmi ò mọ o bóyá àwíjàre a máa wà míyàn bá gbẹ̀mí yàn ẹ́ ó múnú bí mi lọ́jẹ́ ń pa ah, mọ̀ bóyá adájọ́ máa ń dá àyàn lẹ̀ o because èèyàn lè rí àánú adájọ́ gbàǹgbà mi kó wò yàn báyìí pé ah, mo wò náà pé ò lè déédéé gun lọ́bẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá lọ́kọ mi o má mà gun lọ́bẹ̀ o sọgbọ́ àfilẹ̀ ìfọ̀ létí máa lọ ilé ìmọ̀ bọ́ yàrá àmọ́ ṣẹlẹ̀ kí làwọn nǹkan tó lè fa sábàbí tọkọ lè gbẹ̀mí ìyàwó tàbí kíyàwó gbẹ̀mí ọkọ ìṣẹ́jú méjì mọ́ tọrọ ẹ jẹ́ òun olówó tí mo ń tà God bless you.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 kí ló fà tápá kan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. tọdún yìí tó ti wọlé dé o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 junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea Apps and shrub spices lórí facebook at oea underscore herbal lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com email address wa ni appshrubs2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọọba ọlámilẹ́kan olówu aláṣẹ oea Apps and shrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. ọlọ́run ọba ò ní jẹ́ kí tẹnìkankan wá sọ̀rọ̀ ṣe oea herbs and shrub spices wọ́n pe gbogbo wa síbi ìwúre ọdún tó máa wáyé ní december ọjọ́ ti pẹ́ tá a ti ń fọ rere ẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run ó ti dé sẹ́yìn ẹsẹ̀ wa ó ti kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ẹja nípa àtìpín ń bẹ̀ gbogbo ẹni tí ń tó ní ìjákulẹ̀ lórí nǹkan kan gbogbo ẹni tí ń pòǹgbẹ fún nǹkan kan ẹ ká nípa àtìpín ń bẹ̀ ọ̀pọ̀ ẹ̀rí lọ́pọ̀ ńlẹ̀ ìwọ náà rẹ ọ ní ẹ̀rí ayọ̀ lágbára ọlọ́run well ọ̀rọ̀ ìyàwó tó gún ọkọ ẹ̀ lọ́bẹ pa nìbàdàn là ń sọ tí ẹ̀kọ́ là kọ́kọ́ ẹ má gbàgbé oríṣiríṣi la ti rí lóṣogbo ń bẹ̀ wọn àti rí ìyàwó tó lè dé àpòpọ̀ pẹ̀lú àlè tí wọ́n wá jọ pa ọkọ lóru nínú ilé. No ìyàwó ti sílẹ̀kùn lé sílẹ̀ kó tó di pé wọ́n sùn bóyá inú store ló ti inú store ni mo ló ti àlè mọ́ ńgbà ó dòru bóyá ìyàwó ló fi pílò dí <laughs> ọkọ lójú mẹ́nu lójú lójú oorun kí àlè ó tó máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ bóyá ọbẹ̀ ó dàbí ẹni pọ̀ bẹ́ẹ̀ náà ló fi pa lọ́dún náà lọ́hùn so oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láti rí ta ti gbọ́ rí nìbàdàn yín bẹ̀yẹn gan àti rọkọ tó pàyàwó ẹ̀ sí tó pàyàwó ẹ̀ sínú ilé lákó wọn jọ ní akó wọn jọ ẹgbẹ́ dáa sísìn yẹn lọ́dẹ̀ tó ń tilẹ̀kùn mọ́ òórùn làwọn èèyàn làwọn aràn nébọ̀ wọn náà fi mọ̀ pé ọkọ ti pàyàwó sínú ilé ọkọ dẹ̀ sá lọ ṣùgbọ́n wọ́n rí mú nítorí pè ní ẹ̀jẹ̀ nìyẹn so now àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó n ti máa ń sábà fàjà èmi àtẹ̀yìn mọ̀ ọ́ yàtọ̀ sí pé kéèyàn máa suspect ìyàwó èèyàn suspect ọkọ èèyàn owó wà nínú tí máa ń fàjà àsìkò tá a dẹ̀ wà yìí bí èèyàn bá fi sùúrù sí i ọ̀pọ̀ ìyàwó ní ọ̀kọ̀ọ̀kọ̀ o ọ̀pọ̀ ọkùnrin ní ó fi lélẹ̀ ọ̀pọ̀ ọkùnrin ní ọkọ ìyàwó torí pé kò sí iye tí ẹ̀dá fẹ́ ní tó fẹ́ tó ná lásìkò tá a wà bí èèyàn bá ná sùúrù sí bí èèyàn bá jọ gbà bẹ́ẹ̀ fúnra èèyàn bí èèyàn bá ń wo pé bí bùkátà ṣe wà ló ṣe yẹ kọkùnrin ọ rẹspọ́ndì lásìkò tá a wà yìí ọkùnrin obìnrin ọ lọ o because àwọn ọkùnrin ò lè gbọ́ bùkátà lé tán lọ́tẹ̀ yìí lílé ìta wà yìí o a lè dá gbọ́ tán so nínú irú ilé tí kò bá ti sí àgbọ́yé wàhálà máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí ti máa ń pọ̀ jù tóbìnrin fi fẹ́ parí ìjà pẹ̀lú èèyàn nìtàn bá suspect pé ọ̀ ń yàn rẹ́ àwọn obìnrin kan wá bẹ tí wọ́n kógo eléyìí gan já bí wọ́n sọ fún wọn wọn ò ní gbàgbọ́ wọ́n lè mọ̀ o ṣùgbọ́n wọn ò ní sọ nǹkan kan tàbí kí wọ́n ní nature ọkùnrin ni tàbí kí wọ́n ní kàn fílẹ̀ bó bá sáyàn rẹ̀ ń ta inú ilé ní padà bọ́ kò sí wàhálà kọ́ ọmọ bọ̀ àti róbìnrin tí máa ń ra kọ́ńdọ̀mù sínú báàgì fọkọ rẹ̀ bá ń lọ òde àgẹ́ni kí n fi ṣe à ẹ mú dání ẹ lè fẹ́ ní ìdí ẹ̀ mọ̀ pé kò sọkùnrin tí ò ní mú padà wálé tó sọ pé torí pé ìyàwó rẹ̀ ti fi kọ́ńdọ̀mù sínú. No sínú báàgì fún ọ ah, dandan ni kí wọn náà lò ó kò túmọ̀ sí pọkùnrin ọ̀hún ṣèǹtì o kò dẹ̀ túmọ̀ sí pé ọkùnrin ọ̀hún ṣàgbèrè tàbí kò ní ṣàgbèrè níbi tí ń lọ bí ó bá ṣàgbèrè yóò ra kọ́ńdọ̀mù míì ni tíyàwó ẹ̀ fi sápẹ̀ yóò jẹ́ kó ba alápò ń padà tó bá jẹ́yàwó ẹ̀ ní fọ́sọ ẹ̀ ah dìá ẹ̀ lókè ní ní kí mo fẹ́ lò fún kí mo fẹ́ lò fún ìwọ ló ń trọ́bù ara ìwọ ló ń darí láàmú náà ọkùnrin pẹ̀lọ́gbọ́n obìnrin náà pẹ̀lọ́gbọ́n so lákòótán ara ọlọ́run ni kó ṣàánú wa ilé tó dáa jù ń bẹ̀ ni pé àwọn ọkọ àtìyàwó ẹja máa ní ẹ̀mí àsọyépọ̀ fúnra wa anything tí bá ti ń ṣẹlẹ̀ láàrin wa bàbá ti ń ṣera wa ẹja máa bẹra wa ká sì máa dáríjìra wa lọ́pọ̀ ìgbà bí èèyàn bá ṣe ọ́ tí ọ̀bẹ̀ ọ́ ó tún lè dáríjìn because àwọn agidi kan ń bẹ téèyàn gbọ́dọ̀ lò délẹ̀ especially ọkùnrin especially obìnrin téèyàn bá lo agidi ọ̀hún délẹ̀ yọ padà dìjà tápà ò ní ká o ta ló ni mẹ́mẹ́ tó lò délẹ̀ pé kò sí nǹkan láàrin mi àti nǹkan dẹ̀ lè wà láàrin irọ́ ni bí mo ṣe rí yẹn irọ́ ni gangan mo bá bákan náà ni mo kí ló yẹ tó wá sẹ̀ǹdìrú mẹ́sẹ̀gì báyìí sí ọ kò sí nǹkan láàrin mi àti ẹ èyàn ò ló délẹ̀ ǹjẹ́ bí kò wá sọ pé ẹ̀yà àtúrọ̀ initially mo dé tiẹ̀ rí ẹ ó ń wá mi gẹ́ni ọ wá lé búlọ̀kù náà bẹ̀ ìjà ó bẹ̀rẹ̀ o so ẹ jẹ́ ká jọ máa allow dialogue ká má gba jàgídíjàgàn láàyè mọ́ nínú ìgbéyàwó wa ọmọ kékeré tíyàwó fún lọ́yàn nísìn ta ni ọmọ bá fún lọ́yàn lọ sí yóò gbọ́mọ lọ́nú ẹ̀wọ̀n because kò sẹ́ni tó lè sọ ọ̀n lọ sẹ́wọ̀n kò sí àánú téèyàn lè rí gbà ọ̀n lọ sẹ́wọ̀n eléyìí ò dóòlè ni kò lè pẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wíwà lọ́dọ̀ àwọn ọlọ́pàá rẹ̀ kò lè ju Monday lọ wọ́n ń ṣe investigation lọ́wọ́ àwọn ọlọ́pàá ń ṣe investigation lọ́wọ́ wọ́n ti láwọn tó bá ní ọ̀rọ̀ tó lè ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ kí wọ́n wá sí state CID tàbí kí wọ́n sọ fáwọn so ọlọ́pàá ó ṣèwádìí wọn dáadáa tọ́rọ́lì tán bá ti rí ní tí wọ́n fi lè gbé lọ ilé ẹjọ́ ọ̀bẹ tó fi gún fingerprint yẹ oríṣiríṣi nǹkan ọ̀rọ̀ tó ń gangan bá sọ àwọn tí ń bẹ ń bẹ̀ nǹkan wọn bá sọ wọn bá rí i àwọn ti ní substantial evidence wọ́n gbé ìyàwó ìlọlẹ ẹjọ́ ó jẹ̀bi o kò jẹ̀bi o adájọ́ pè kán kọ́kọ́ lọ rìmáǹdì ẹ̀ náà ìyẹn sátìn because ìyàwó ọ̀nà ò ní sọ pé òun jẹ̀bi ó lè sọ pé self defence ni bó bá láwọn èèyàn gidi wọn lè gba lọ́ọ̀yà fún lọ́ọ̀yà can argue for or against tí wọ́n bá argue for wọ́n mọ̀ bọ́n ṣe máa jiyàn yẹn bọ́n ṣe máa argue yẹn wọ́n máa móríṣiríṣi excuse jáde pé kò wà intentional wọ́n lè pọkọ gan lọ́kọ́ gun lọ́bẹ̀ tí ò wọlé nígbà tẹ́nìyàn kan ò sí ń so wọ́n lè pọkọ ti làálàá ké lórí wọn lè wá pa kan jáde lórí ẹ̀ nítorí ti ṣẹlẹ̀ ńgbà kékeré wọn á lọ́kọ̀ lógun ní nǹkan bẹ̀ wọn ni ètò self defence ní eh, sá kò mọ̀ mọ̀ frustration ni oríṣiríṣi nǹkan làwọn lọ́ọ̀yà lè mú jáde ṣùgbọ́n irrespective tó wù kọ́ jẹ́ yóò dọ̀gba ẹ̀wọ̀n eléyìí ò lè mímọ̀ tó dájú because kò lè pẹ́ ní station lẹ́yìn ìwádìí yóò lọ́ọ́ máa jẹ̀wà àti gàrí ẹ̀ lẹ́wọ̀n question mi ni pé ọkọ ti kú n ti máa ń mi ní interest nínú àwọn kéèsì yìí nìyẹn o ọkọ ti kú ìyàwó wà lẹ́wọ̀n ọmọ kékeré ti ń fún lọ́yàn lọ́wọ́ ọmọ ò mu yàn mọ́ ọmọ yìí ọ̀dẹ̀ máa ń tọ́ sẹlẹ̀ ń tiẹ̀ kò mọ̀ pé bàbá òun ti kú báyìí o kò mọ̀ pé ìyá òun wà ní orí ẹjọ́ báyìí o kò mọ̀ nǹkan kan tiẹ̀ wọ́n máa kébi ẹ̀ tán kata rẹ́ǹdì ńgbà tí bá ń wọ́yàn wọ́n wá gbọ́mọ fún ìyá àgbà kan àbí wọ́n máa fún ní ọyàn awọ mu kan lè tọ́jú ẹ̀ ó ṣeé ṣe kó padà láǹdì sọ́wọ́ ìyá ọkọ ó dẹ̀ ṣeé ṣe kó padà láǹdì sọ́wọ́ ìyá ìyàwó ó ṣe kó jẹ́ ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ ẹ̀gbọ́n ìyàwó àbábúrò ìyàwó àbálárò lásán nígbà ọkọ ò bá níyà tíyàwó ò níyà possibility nbẹ kan méjèèjì ó sì níyà torí ọmọ kékeré ni wọn thirty nine years kò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ bá a ṣe manage ilé ìyàwó thirty one ká sọ pé marry at the age of twenty seven ó yẹ kó ti lẹ́kọ̀ọ́ ó yẹ kí àwọn òbí ẹ̀ ó ti fún sùúrù níjọ́ tán ṣègbéyàwó sùúrù sùúrù náà máa fi wàásù fún wọn o àwọn òbí wọn mọ̀ sọ fún ẹ ní sùúrù o mọ̀ bá ní chairman lọ́jọ́ wedding wọn tó náà bá fẹ́ sọ̀rọ̀ tó bá oh, chairman remarks eh, chairman speech yóò fi sùúrù sínú ọ̀rọ̀ rẹ̀ pastor wọ́n fi sùúrù sí bó bá jáwọn àfáà ni wọ́n fi sùúrù sí anybody tí ó advice wọn wọ́n fi sùúrù sí ǹjẹ́ wọ́n wá utilize sùúrù ọ̀n báyìí ọkọ tó lọ gbáyàwó ẹ̀ létí mi títí ń fọmọ lọ́yàn lọ́wọ́ só ní sùúrù kó ní. ìyàwó tó rí gọkọ ẹ lọ́bẹ kò ní sùúrù ẹjẹ́ àfi sùúrù lólé ayé wa ẹjẹ́ àfi sùúrù sùúrù tólé ayé wa ọlọ́run aláàánú yóò dúró tì wa o àkàndá lórí rọrọ lẹnu bíi tẹjọ ìyẹn ni ó dùn ó náà kí n mọ̀ bá jẹ̀kọ́ tó lé egun apẹ́láyé ló ti ń wọlé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wí lájò òun ní gbé ránṣẹ́ lé abọ́ mi mọ̀ rí o abọ́ mi mọ̀ rí mo jíṣẹ́ ẹran mi abọ́ mi mọ̀ rí o ìjà náà sọ̀rọ̀ sí o. gbogbo àwọn ọkùnrin àti obìnrin ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akandọ̀rọ̀ Awikonko TV Akandọ̀rọ̀ Awikonko TV ẹ wá èdè Yorùbá TV Awikonko TV àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ fẹ́ support mi lórí ti FM radio project mi account number mi lélẹ́yìí Polaris Bank four zero nine one eight nine nine three nine three four zero nine one eight nine nine three nine three orúkọ tó wà ń bẹ̀ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ èdè àtàsà Yorùbá ò ní wọ̀ mí orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ẹ má gbàgbé ètò wa onídèmọ̀dè onídèmọ̀dè eh, quiz competition ni níbi tí àwọn èèyàn ti máa láǹfààní láti díje láti fi ẹ̀bùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún náírà ṣe fàjẹ́ five hundred thousand naira lágbára ọlọ́run ẹ̀yin náà lè díje ẹ lè kópa ẹ sọ̀rọ̀ ní whatsapp plus two three four nine zero four eight five one nine three six two ọjọ́ ọmọ yorùbá okunjú òṣùwọ̀n nígbà ọ̀pọ̀ ọgbọ́ yorùbá ọdẹ mọ èdè àtàṣà yorùbá ìjà pàdé ńbẹ lórí onídèmọ̀dè plus two three four